ìgbà tí ó bá rí kọ̀ntrol àwọn kan náà wọn tàbí wọn sọ fún àrẹ́bọ̀ Muhammad sọlọ́bọ̀ àtàlà wípé ara ẹni kọ̀ọ̀kan wọn gbà ní ìmọ̀ rí nǹkan tó ṣe wípé ẹ̀tàhàbọ̀ ó kà fún nǹkan tó tóbi ni ayẹ̀tàkàlẹ̀mọ̀ bí ife kò sọ jáde. sọ àrẹ́bọ̀ Muhammad sọlọ́bọ̀ àtàlà èsì tó fún wọn náà ní wípé ìgbà tẹ́ ẹ̀ bá ti sọ nǹkan ẹ̀yẹn jáde tẹ́ ẹ̀rí pamọ́ sọ́kàn yín onídàáka sọ̀rí ó sí ìmáàlì ìyẹn gangan òun ni ìmáàlì tó kẹlẹ̀ torí pé ayé tá a wà yìí ni àwọn ará wọn tẹ̀ ṣáyà oríṣiríṣi tòbó la ṣe ráwọn nǹkan wọn yẹn kọ́ń kàtàrí ìyẹn náà ni tí ó mọ̀ fúròbù pé èèyàn ni wá àti àti rí ìkọ̀ǹkàǹkà yẹn sọ́nà ọba subhanahu wa ta'ala ni wa lanabluwannakum bi shay'in min al-khawfi wal-ju'i wa naqsin min al-amwali wal-anfusi wath-thamarati wa pẹ̀lú pé kí nǹkan yín àwọn nǹkan ní kó dínkù nǹkan kó yín kó dínkù èyí kú fún yín ọba ṣílù rí àwọn tó bá lè ṣe sùúrù fún wọn ní róòdù ṣókí lákẹ́lù ń gbé òní wípé a mọ̀ ara àwọn àdánwò yìí lára àwọn àdánwò yẹn náà ní káwọn tọ́sí báyẹn máa wá ṣùgbọ́n èèyàn rí kí òun ní gbádàmù tẹ́yìn ò bá rí gbádàmù tó fọ́ọ̀lù fún ẹbí tí aburú ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ nìyẹn ṣùgbọ́n pé èèyàn rí àwọn nǹkan tó ń wá láwọn ọdún kan bẹ́ẹ̀ yẹn lẹ́yìn rí gbádàmù ní àmì dáadáa tí ó kún fún ìbẹ̀lọ́wọ́ àti àwọn àtàrà bákan náà ti máa tẹ̀lé àṣẹ ọlọ́run wa subhanahu wa ta'ala kó lè máa jìnà sáwọn nǹkan tí ọlọ́run wa kí ó ṣe léwọ̀ wọ́n bá wà ní ẹni tó ní ìdájọ́ tó wà fún oyún tí wọ́n ti ní lórí ẹ̀sìn àgbàdo pé àwọn dókítà sọ pé ọmọ náà ti fún ọ̀sẹ̀ So don't advise the náà kò sí kí sọ yẹn nínú lẹ́kṣọ̀ òní pé tó wá ṣe pé orí yẹn ti wọ́pọ̀ mùsùlùmí so ìkà tí àwọn àpáǹbẹ̀ lórí ẹni pé kò lè pàdé léṣe ìdí tí ìlú kan wà ní pé tábà sọ wípé ọmọ yẹn ó lè ṣe kó obìnrin yẹn hmm? ìyàtọ̀ mẹ́rin náà ni pé ọmọ wà dìfọ́ǹsì tábà bí wọ́n á bí dìfọ́ǹsì sọ wọ́n ní kó mọ́ terminate ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe wí pé ọmọ yẹn lè ṣe ikú pa obìnrin yẹn pẹ̀lú condition tó wá àti kan terminate ẹ̀ so ọ̀gọ̀rọ̀ àwọn àbá bákan náà ọmọ jáde ti tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ sọ wípé wọ́n terminate èrò pregnancy torí pé nǹkan ẹ̀sìn kó ní affect life well lórí kò ń ṣe life tiẹ̀ nìkan ló wà involvement kò ti fẹ́ involve life ẹlòmíràn ṣéèkì bó ti wòsàn èmi náà alẹ́ rahmatullah àwọn ní rárá ẹni méjì ló wà lùbọ́ ẹ̀mí títí ẹ̀ àti ẹ̀mí ọmọ rẹ̀ so bó yóò ṣe tàmínéètì tàmínéètì ẹ̀mí kan fún ẹ̀mí kan so àwọn ní àwọn ò gba kátàmínéètì rẹ̀ so kó fi so tọ́lọ́ bá méjì ó jọ yìí wọ́n jọ yìí tó bá ṣe pé òun rẹ̀ ni ó kú kọmọ ẹ̀ lè survive ní so wọ́n àrí terminate ẹni ọmọ ẹ̀ fún ṣùgbọ́n wọ́n ní bèèrè pé bóò ni ó ṣe possible kó ṣe pé kóhun kú kọmọ ẹ̀ sí mi náà gbà mí wọn a máa rí ṣe tí wọ́n rí ọmọ rescue mi kò ṣe rí pé ìyá ní ò lọ sí ó wọ́n láwọn aláṣẹ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá tí wọ́n bẹ lórí ẹ̀ tí a bá rí situation tó ṣe pé ọmọ yẹn nìyẹn ó ń fẹ́ kí ni láìfù ìyá tí ó gbé sínú so èyí tó tẹ̀wọ̀n wà láwà aláǹkó ni pé wọ́n lè abọ́tiru oyún bẹ́ẹ̀ tó bó ti jẹ́ wípé ó ti kọjá oṣù mẹ́rin ṣùgbọ́n tí ó bá àfẹ́kì láìpù ìyá yẹn ni so gbọ́dọ̀ tàbí méjì ẹ̀ tí ó bá ti kọjá oṣù mẹ́rin ọláwà yìí ẹni sọ pé obìnrin tó ṣe ẹwọ ní oṣù mẹ́rin ní ní ápì tó wà fún àti dókítà tó nà lọ́wọ́ láti rẹ̀. náà màá méjèèjì ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ṣùgbọ́n ẹni tó ṣe irú nǹkan báyẹn ẹni tí yóò ṣe òun náà ni pé yóò ẹrú ni yóò fi ṣe sọ́bá àbí nǹkan tí ó wọ́ ti ìní ẹ̀rú yẹn láti bẹ̀ nǹkan bí so nǹkan bí ràkúnmí mẹ́wàá ọ̀ṣọ́ ni tí ó fi ṣe kìí ẹni wọ́n bá wà ní ẹni sọ pé òun máa ń ṣe ìtọ́lẹ́ṣọ̀n ìtura ìbáyọ̀ àwọn christian jẹ́ máa ní pàtàkì náà ìtàn nígbà bí ìyàmọ́ àwọn aláàmì tó ń ṣọ́ọ̀ṣì wọ́n ṣe àwọn ènìyàn ṣèlú bẹ́ẹ̀. náà ẹ̀yìn olè ṣe orú nǹkan bẹ́ẹ̀ torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa ta'awanu ala al-birri wa at-taqwa wa la ta'awanu ala al-ithmi wal 'udwan. so eh, ẹ̀ṣẹ̀ àti ìkọjá rẹ̀ so ẹni tó lọ ní sọ ọmọ nǹkan máa rẹ̀ fún chọ́ọ̀chì rẹ̀ ó ràn wọn lọ́wọ́ rí ìkọjá rẹ̀ ni so àti ìṣẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala so léyìí àti ó kílẹ̀ ní wọn lára wọ́n wà lábẹ́ aṣọ tó náà ní ní ìdájọ́ rẹ̀. Náà kátó lọ sí ibẹ̀ mo ní ràkúnmí mẹ́wàá so márùn-ún òun ni nǹkan tí mo fẹ́ sọ. Náà lórí ti kámẹ́rà tó káwọn èèyàn tí wọ́n ṣe ìdìnnà kò síbi tí wọ́n ti ní ká fi kámẹ́rà kí a fi mọ mú àwọn tí wọ́n ṣe jìnà so ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n rí wọn tán ti nǹkan bọ́ ọ̀nà nǹkan yẹn so kámẹ́rà nìyàn kò sí lára àwọn nǹkan tí a lò láti lè fún mú àwọn tí wọ́n ṣe jìnà láti lè fi ṣe hádù jìnà fún wọn however kò túmọ̀ sí pé kámẹ́rà yẹn ni kò ní wúlò rárá ó ní wúlò ó ní ìwúlò ìwúlò rẹ̀ ni pé wọ́n lè lò láti ṣe tààzírò fún wọn ó ní kí wọ́n fi ṣe deterrent punishment yàtọ̀ sí prescribed punishment èyí tí ẹ̀sìn gbé kalẹ̀ so wọ́n lè fi yẹn fi ṣe deterrent punishment fún wọn ni ṣùgbọ́n bó ṣe bóun là ń lò ààyè lò láti lè sọ pé ìrìnà ṣe ìdìnnà mo rò pé àárín ẹ̀kẹ́lẹ́ ṣùgbọ́n yóò sọ pé wọ́n lè lò ó gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ṣe ìbẹ̀rẹ̀ torí pé kámẹ́rà yẹn ti mú wọn ṣùgbọ́n kò ń ṣe nǹkan tẹ́sí gbé kalẹ̀ sí tó mú wọn òun ni òbí kí wọ́n lò kò ń ṣe tí ẹ̀sìn gbé kalẹ̀ òun ni òbí kí wọ́n lò ṣùgbọ́n òun náà lára àwọn ọ̀rá ìlú àwọn àwọn circumstantial evidence tó ṣe pé wọ́n lè lò láti lè fi bùtrẹ́sì nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣàwálé lò dé lẹ́gbù pé àánì kan tó lọ sọ wọ́n ló kópa àbíkan bí ṣe wọ́n ní 100 láti so eré yìí ààrẹ yìí so kí ló pàtà pé lè lò ó pé kan ṣe wọ́n ní 100 láti ní àbíkan tó sọ wọ́n ló kópa a nítorí pé kò ń ṣe òun ní ẹ̀sìn gbé kalẹ̀ èyí tẹ́sìn gbé kalẹ̀ òun ni àálò then possibility wípé eléyẹn kò ṣe pé nǹkan tí ó wá dọ́kítọ́ọ̀tì níbi lásìkò táwà yìí ni wọ́n lè gbé orí èèyàn kan ní ṣìkan gbé sórí síbọ́dì ẹ̀ nígbẹ̀ ẹ̀rọ pẹ́ ní ẹgbẹ̀rẹ̀ ló sọ̀rọ̀ wọ́n ń ṣe é fún ti party picture tó dúró ní ti wọ́n ń ṣe é fún kí motion picture náà tó ṣe pé ọ̀tọ̀ lórí ẹni tí ọ̀tọ̀ lórí tó sọ̀rọ̀ ọ̀tọ̀ ní bọ́ọ̀tì tí wọ́n gbé wọn tó tó bá mú èèyàn kan tán tẹ̀ mọ́ra wọn tán ní ọjọ́ ń bára wọn ṣe ìdènà ọ̀rẹ́ lọ mú picture èèyàn kan ọlọ mú fídíò ròyìn lẹ́yìn kan ṣe ìdènà pẹ̀lú ara wọn wọ́n gbé orí wọn kúrò wọ́n gbé orí eléyìí wọ́n gbé ṣe ìwọ́n tó ń wo owó pẹ̀lú so ayé ti ó ti lágbára dé lẹ́nu ìyẹn nísìn so ká dúró ti bọ́ọ̀lù ọba sọ ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n rí wọn nígbà tó ń ti nǹkan bọ́ọ̀lù nǹkan àti kẹ́ni yẹn gẹ́gẹ́ fún rẹ̀ ó jẹ́ wọ́ àbí alhaba kó ṣe pé oyún wá wọ́n rí oyún náà ọmọbìnrin ó rẹ̀ jẹ́ ó rẹ̀ lẹ́ni tó ṣe kó fún lóṣù kò rí pìrìsẹ́ǹtì gẹ́gẹ́ bí ọmọ ọ̀dàláwà ń bí ó ṣe sọ so ká dúró lórí yẹn ìzókè náà tí ẹ̀ka máa sọ pé bọ̀ ṣé kò pọ́sibú káwọn ẹlẹ́rìí mẹ́rin yẹn náà tí wọ́n kó náà ètò láti lè ṣe kiri á ní tí yẹn bá ṣẹlẹ̀ àmì òfin ọlọ́run ọba ó ti ní sìn káṣe ní téèkì ó jẹ́ nǹkan tó fi ní lọ́kàn balẹ̀ sí pé tí ọlọ́run ọba ò gbé kalẹ̀ ká ló ń labẹ́ implimẹ́ǹtì kí nǹkan ẹ̀ wá ṣe kó jẹ́ ní téèkì lọ mo rò pé àárín ẹgbẹ́ wà máa wà ní. ẹni sọ pé ìdí ìsìnkà tí a fẹ́ sí máa ń na ìṣìmáàrù ó dà pé òun ni wọ́n pè ní ìṣìmá so bóyá ní èdè wọn ní Pakistan mọ́ọ́dù na ó lè jẹ́ pé nǹkan tí wọ́n máa lọ fún ìmọ̀ ṣùgbọ́n ó dà bẹ́ẹ̀ ni pé ìṣìmáàrù ni wọ́n ń ké jẹ́ wọ́n láwà rẹ̀. wọ́n ní ẹgbẹ́ bá lọ sí ẹ̀sìn láti lọ kàwé àwọn òṣìṣẹ́ ó lè ní sí ó lè sí wọn ti fẹ́ fẹ́ àwọn ìṣekúṣe àkùnrin káà ó tó lọ àbí ó padà wáyé láti lọ́wọ́ sí ẹ̀kìyàn wà owó ló máa ó yá ó ṣe áńkìkìká tó tún lọ àbí kò padà wálé wọ́n ṣe torí pé tàbá ní kó ṣe kó tó lọ ó lè jẹ́ pé tó bá dọ́hùn tán yóò gbàgbé ọmọbìnrin yẹn pọ́pọ̀lọpọ̀ bí ṣe máa ṣe yóò fẹ́ ìyàwó bíbà ṣe wá lórí kó fẹ́ náà yóò lòun ní us òun fẹ́ lọ amẹ́ríkà òun fẹ́ lọ amẹ́ríkà ó bá dọ́hùn yóò gbà pé kí ó wà bí so ọ̀gọ̀rọ̀ mi máa ń ṣe nǹkan àmọ̀yàwó cases lóbìnrin ni ó dúdúdúdúdú so yóò padà wọ pé kí ni kò ń ṣe báyìí ṣé kí òun sì kì fún kóyọ̀bìnrin àbí kó ṣe wọn mú mara bẹ́ẹ̀ ni ọkọ̀ òṣè náà ti wálé possibly òṣìṣúnlé lómi lọ́wọ́ gan-an tó ṣe wípé ọtún gbéra wọn káàkiri bóyá ọ̀nà àti ẹ̀sí rí ìwé àti bẹ́ẹ̀lì òun ni ló ń wá káàkiri débi pé ẹlòmíì yóò sọ fọ́mọ obìnrin ní tó bá rí pípé torí àtìgbàwé lòun fẹ́ fi fẹ́ torí àtìgbàwé lọ́hùn lòun torí ẹ̀fẹ́ fẹ́ pẹ̀lú bí ó ti là á mọ́lẹ̀ fún ọ òpin ṣe pé ọkọ àtìyàwó lè ní àti ẹ̀ òṣùgbọ́n a lọ sí ọ̀dọ̀ wọn láti pìrìsẹ́ntì ara wa gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó tó látara eléyìí sí ẹlòmí ọmọ ṣọ́ra mi pẹ̀lú ọmọ obìnrin yẹn ó dẹ̀ fi ìyàwó tó fẹ́ ó fi ilẹ̀ sí nàìjíríà nígbà yìí tí o mọ̀ tó ń ṣẹlẹ̀ sí yẹn bàwọn tí kìí báyẹ̀ pọ̀ jáde rẹ̀ ni so ṣé kò ń fẹ́yàwó náà kó ń tó lọ àbí kó ń padà wá fẹ́yàwó ó kù sí lọ́wọ́ ó dẹ́kù sọ́wọ́ ẹni tọ́jọ́jọ́ fẹ́ra wọn náà kí ẹ náà ṣe náà ti ṣe sùúrù torí pé ó súnmọ́ tó bá dọ́kù tán ó mọ́ra tí ẹ mọ́ o ṣòkòyẹ̀wò ṣe jẹ́ wọn lọ́wọ́ àṣìṣe ẹni lọ pé kí ìdájọ́ ọ̀rọ̀ láti wáyé sí wáyé pé kò wáyé ní ìgbà ẹ̀yàn tó kù ní náà cryptocurrency ni kò ń ṣe nǹkan tí ó bá kò presently torí pé àwọn nǹkan wọ̀nyí ni bí ìgbà tí èèyàn ń ta tẹ́tẹ́ òun ló ṣe ló ṣe rí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn apá àbí kíkì dé sí ẹ̀ tó tábà wo bí àwọn owó yẹn ṣe lọ sókè tó ń wá sílẹ̀ so bí ìgbà tí èèyàn ń ta ni ilé ìwé provision ọ̀pọ̀lọpọ̀ àpá kódà wọn ní ìfòṣorí pé wọ́n máa ń fẹ́ ń wà nínú níbi àwọn ọ̀sán tó wájọ mọ́ báyìí èèyàn á rí pé position ti ti wọn gan náà ni pé àwọn gan náà tó ń takò so kò ṣe nǹkan tí ó wà òkè náà èyí tí yẹn ti ní bóòlù yẹn ṣe èyí ó ta fún ẹni tí òun fẹ́ ṣorí bú lókè hàn lè kúrò níbẹ̀ náà mo lọ gbọ́dọ̀ not láti the fi bó ẹ̀yìn yẹn ṣùgbọ́n tí wọ́n bá ti gbà pé nǹkan yóò dá lórí ẹni kúrò so àwọn àkàṣe ń wá táwọn fẹ́ táwọn bá kó tó sí nǹkan tó burú bẹ́ẹ̀ so ìyẹn á ta láti lè fi ọ̀pọ̀ta so wọ́n lá wà ní. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó gbé nígbà tí láti lè rẹ̀ dáná àti kúkú yìí, ìgbésẹ̀ sí ìrìnà, ṣé ní náà mẹ́ni tí ó gbàgbé àti wọ̀jà náà bà kó tó kúrò lé tó wá ṣiṣẹ́ bí tó wà sí ibi tí ó rọrùn fún láti padà sílé kó padà sílé láti lọ wọ ìwẹ̀ ọ̀nà yẹn ní ẹkùn ṣùgbọ́n ká nítorí tó wà ibi tí ó rí sí fún láti padà sílé so kó wá ibi tó ń ti lè wẹ̀ àti ìwẹ̀ náà ṣe nǹkan tó lé tó máa yẹn ó lè manage èrò kìíní tààmúdání tó bá rí bí ìwé ẹ̀rí méjì àdúgbò dèdè lẹ́gbẹ̀ẹ́ láti lè fi wẹ̀ so tó bá rí opportunity àti bọ́sí tọ́lẹ́ẹ̀tì kan ní so tó rọ arún kan báyìí so yóò fi wẹ̀ ìwẹ̀ ẹ̀ náà kò ń ṣe pé ká dámi sí gbogbo ara bọ̀ kí omi kárí ara ni sheikh moshood hassan al salman wọ́n larí ti ìṣẹ̀lẹ̀ kan nígbà tí wọ́n wà ní ọmọra wọ́n wà nínú haram ẹ̀bá dẹ̀ wọ́n nínú haram nígbà ní àti bọ́ta lọ́ṣàlùwàlá ó máa ń sábà ní ṣòro gan tó àsìkò sí wọ́n ti fi àwọn àyè báyàn ti fi ṣàlùwàlá nínú bẹ̀ wọ́n ti filẹ̀ ṣùgbọ́n ìdórí pé òun fẹ́ ṣe gbọ̀nsẹ̀ àbò fẹ́ tọ́ òmání láti jáde àti wọlé ti máa ṣòro gan fún yìí àwọn náà wá rí ọmọ so èyí tí ó kú dání kì ní omi kékeré báyìí ló mú dání tó ẹrù ṣàlùwàlá omi kékeré omi rẹ̀ fi ṣe àlùwàlá yẹn àwọn dẹ̀ ń wò àwọn ń wò omi kan dúrọ́pù omi kan báyìí kò kan lẹ̀ tó ń padà àlùwàlá yẹn dúrọ́pù omi omi báyìí kò kan lẹ̀ so àwọn òmìnira náà fi ra báyìí tó báwo ní blọ́ọ̀kì omi nǹkan báyìí fún kan lẹ́yìn so ẹni tó lè ṣàlùwàlá láyẹ̀ ni ní tí ó pàtàkì náà ní pé kí ni kí o ti kọ́ bá wọ́n ẹ̀fẹ́ mọ́sí àbí àwọn màlìkí àti wọ́n sọ àdálùkù náà ní kó fọwọ́ gbó àmì àfífọwọ́ gbó náà ní kí ó yọ fẹ́ntí wà wẹ̀ náà ní kó sàrí kó bí kárí gbogbo ara yẹn tó bá rọrùn láti ṣe ìyẹn kó ṣe tí bàbá wa ń kọ́ ṣe kò ní kírun ìdẹ́ kó ṣe tẹ̀yà mú so láyé kàbí tó láwọn náà san ilà ọ̀sà so tó wá padà sílé yóò lọ wẹ̀ àbí tó wá ráyè tó ti wẹ̀ ọláwà ẹ̀ Àwọn akẹ́kọ̀ọ́ ìgbàlódé àti àṣekọ̀ọ́ àti ìdáhùn ọ̀gbọ́n àti ọ̀gbọ́n àti This is our